adúpẹ́ fún ọlọ́run ọba tó pa wá mọ́ ọba tó ní wá tó lẹ̀mí wa tó ní gbogbo ń ta ni gẹ́gẹ́ bí wọ́n sọ wípé àrùn darí gbà ó kò sọ gbà kò ń ṣe ìmọ̀ wa ó a ti wà pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run àti Stella àyànfẹ́ Jésù ìyá orí òkè altar of mercy nípa ọ̀rọ̀ tó ń dà nígbó láti bí ọjọ́ mélòó kan gbàwólì um, kájà tó wọnú ìtùnú ẹ bá kí àwọn èèyàn. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórúkọ Jésù kẹ́ ẹ lọ rí àánú gbà àmín àmín àmín ní kọjú ṣùgbọ́n àmọ́ aláàánú gbà nípa ọ̀rọ̀ ìfọ́nrán kan tó ń lọ lórí eh, ẹ̀rọ ayélujára hmm. láti bí ọjọ́ mélòó kan um, ọ̀kan gbòógì nínú àwọn òṣèré tàtà lẹ̀ wa Alhaji Ganiyu Ẹ̀bùn Olóyèdé nígbà yẹn mọ̀ sí Ọláyà Igwe àwọn ni wọ́n jáde wá tí wọ́n bẹ̀rẹ̀ sí ń tọrọ àforíjì lọ́gbọ̀n Nàìjíríà pé àwọn bẹ̀ wọ́n kàn foríjì àwọn tí hmm. àwọn làwọn polongo fún ààrẹ wa aṣáájú Bọ́lá Ahmed Tinubu nígbà àsìkò òbò pé kí àwọn èèyàn dìbò fún wọn kódà bàbá ìtún lọ sí etí omi wọn lọ hmm. bẹ àwọn èèyàn já lọ́wọ́ ẹ̀ pé kàn jọ kàn jẹ́ kí Tinubu wọlé Tinubu ti wá wọlé ṣùgbọ́n àwọn èèyàn ní ara ní àwọn bàbá ìtún wá jáde àwọn bẹ̀bẹ̀ fídíò yẹn kódà ibi tó bẹ̀bẹ̀ ló tó kúnlẹ̀ fáwọn èèyàn pé kàn forí jí òun pé Nàìjíríà sì máa dáa irú nǹkan báyìí nínú ẹ̀mí èèyàn tó lọ sí etí odò tó lọ bọ́ra lẹ̀ níwọ̀n ọmọlúàbí láti fi bẹ̀bẹ̀ kẹ́nìkan wọlé ẹni ẹni á wọlé tán hmm. ẹni ẹ nǹkan táwọn èèyàn fẹ́ ẹni ẹ ò tí ì ṣe tó tún wá padà wá gbọ́n forí jùn irú nǹkan báyìí nínú ẹ̀mí kí là á fẹ́ rí sí ẹ̀yà ọmọ láti bẹ̀ẹ́ náà. Hmm. ògo ni fún ọlọ́run lókè ọ̀run gbogbo wa pátápátá ẹlẹ́ṣẹ̀ ni wa ẹ̀yin tẹ́ ń wò mí èmi tí mo ń sọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa ṣùgbọ́n tá a bá rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run kí ló dé táwa náà lè ṣàánú ṣùgbọ́n ìgbésẹ̀ tí bàbá wa Ọláìyá tí wọ́n gbé nígbà yẹn ah, tí wọ́n tí wọ́n gbé nígbà yẹn ó to me well eh, bíbélì ni pé ká má ṣe ṣe ìdájọ́ ẹnikẹ́ni ohun tí èmi máa sọ fún gbogbo àwọn èèyàn tó ń wò mí ni pé ká tó gbé ìgbésẹ̀ kan ẹ jẹ́ a gba àdúrà sí i mo sì sọ wípé èrò inú wa ohun tá a fẹ́ ṣe ẹ jẹ́ ká kọ́kọ́ rò dáadáa ká gbàdúrà sí ká gba ìtọ́ni ọlọ́run ká tó ṣe é tí èèyàn bá ń fi ọgbọ́n ara ẹ̀ ṣe nǹkan gbà míì a máa mú kí ènìyàn bọ́ sínú páńpẹ́ tí ò yẹ kó kó sí nítorí ẹ̀ẹ́ Eh, ọláyà igwe bàbá wa bọ́lá ahmed tinubu èèyàn ni wọ́n we are all human being èèyàn ni wà èèyàn ò lè ṣe kó má ṣe ṣe èèyàn ẹni tó bá rò pé ẹni yìí nǹkan báyìí ló máa ṣe ìwọ rò ó ni ó mọ nǹkan tẹ́nìyẹn lè ṣe ẹnìyẹn gan fúnra rẹ̀ lè má mọ nǹkan tó máa ṣe lọ́la because we are all human beings à ń ṣe ohun tí mo tiẹ̀ fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ gbígbélé bí nàìjíríà ṣe le kokoko bó ṣe ṣe bó ṣe ṣe òun ni pé gbogbo àwa tá a jẹ́ ọmọ nàìjíríà a nílò àánú a nílò láti tọrọ fún àánú tí àwọn ènìyàn bá burú tí wọ́n jẹ́ èèyàn ìkà ọlọ́run a máa yan ìkà wọn lórí láti ṣàdárí wọn ni. àwa fúnra wa ni ká lọ képe ọlọ́run ká tọrọ fún àánú olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa ọlọ́run kó bá wa dá sí ohun tó ń ṣẹlẹ̀ yìí and then I want, I want us to know something in this country káyé fi ẹnu wa condemn nǹkan ta ní we use mo sọ fún àwọn èèyàn pé agbára wà lórí ahọ́n wa tí àwọn Amẹ́ríkà bá jí wọ́n ní good morning uh, uh, America God bless eh, America ṣùgbọ́n táwa bá jí Nàìjíríà ah, burúkú kò lè dá láíláí kò lè we use our mouth to even prophesy what has not happened and is happening. Ah, Nàìjíríà ò lè àwọn ará Amẹ́ríkà Nàìjíríà ah, kò lè dá kò lè but àwọn tó àwọn tí wọ́n ń dá fún wọn ní ìlú tẹ́ ẹ sá lọ tán bá ti jí tán bá ti wẹ́ gbàdúrà má ti gbàdúrà má ti jí báyìí tán lajú rí country wọn wọ́n ní God bless their country but we we curse we curse our country ohun tó ń ṣẹlẹ̀ yìí ó wà lọ́wọ́ ẹ wà lọ́wọ́ mi eh, gbogbo wa la jọ nípinnu ẹ̀ àánú ni ká máa tọrọ ẹ jẹ́ ká máa fi ijó tiẹ̀ possible lórílẹ̀‐èdè ká sọ wípé ká jí láàárọ̀ ká ní God bless Nigeria So possible ké ẹjẹ jẹ́ àgbìyànjú ẹ̀ kéèyàn bíi kéèyàn kéèyàn bíi thirty thousand kan tiẹ̀ máa sọ for thirty days èèyàn èèyàn thirty thousand kókò máa fẹ́ nu sọ tábà ti jí láàárọ̀ ká ní God bless Nigeria ká sọ fún thirty days kẹ́ ẹ̀ mọ̀ pé agbára wà nínú ahọ́n àwa ènìyàn tó wà nínú Nàìjíríà àwa èèyàn àwa yìí ẹ̀yin yìí àwa we are full of evil ẹ wá ní kọ́lọ̀ máa yan adarí tó máa fìyà jẹ wá àánú la nílò àánú la nílò àwọn olùṣọ́ kan wọn they don't care they don't care what kí ọ̀run kó ya sọ̀rọ̀ káwọn ṣáà ti lówó ni if not for that why will you a pastor in a church onímọ́tò bíi mẹ́fà